láti èkó eh, láti ọ̀yọ́ mm-hmm. so e, bàbá èkó ló ti ń ṣiṣẹ́ ló ti so bẹ́ẹ̀ ni murphy náà ti gbé hmm. tó wá di pé ó rí kọjá sí ibi ọ̀dọ̀ dágunró tó hmm. ti ń ṣe tíátà lóòótọ́ nígbà táwọn ọmọ mi ń ṣe ifá olókun àsọ̀rọ̀ dayọ̀ hmm. òun náà ó máa ń wá ó wà lára àwọn ọmọ kéékèèké tó máa òun náà sọ ní àwọn ìtàfíì ṣe fún pé èmi ni mo jẹ́ kó n ní interest sí tíátà hmm. táwọn bá ń wo àwọn nǹkan tá à ń ṣe so hmm. àti bẹ́ẹ̀ ló náà ti ní interest sí tíátà so hmm. ọmọ dáadáa ni èmi ò tiẹ̀ wá mọ̀ pé ó ti yí padà ó ti di onímọ̀le tẹ́ bá sì wá rí ewì kan tó kọ ó jẹ́ kí a mọ̀ pé ó ṣe àṣìṣe tẹ́ bá yíyípadà tó yípadà yẹn wọ́n hmm. affect ẹ̀. Hmm. so ẹ bá wo ewì tó kọ tó ń pẹ́ tó ti ń kọrin tó ń ti ń kiri téèyàn bá wò dáadáa yàrá rí pé nǹkan tí tó ṣẹlẹ̀ nítorí artist máa ní inspiration sí tí ó ṣẹlẹ̀ sí wọn àti tó ti ṣẹlẹ̀ ńgbà mi. Hmm. kí ló dé tàbí sọ pé ó wà affect ẹ kí ló dé tàbí sọ pé ó wà affect ẹ àgbọ́dọ̀ ṣe ó láti tẹ̀lẹ̀ tá àgbọ́dọ̀ tẹ̀ ó hmm. láti nẹ́ tá àgbọ́dọ̀ nà mi ò rò pé ewu tá a bá wò kíní yẹn lórí hmm. àwọn íńtánẹ́ẹ̀tì wọ́n ń gbé jáde bẹ́ẹ̀ hmm. so àdúgbò fún ìgbésí ayé rẹ̀ kọ́ lóun bá a fọ̀rùn kán. àmì ṣé lóòótọ́ ṣé ṣé aláwo ni àbí ẹlẹ́sìn Islam ọ̀nà wo lẹ́yìn lè gbà júwe gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ yẹn. ó ti yí padà sí ẹlẹ́sìn Islam ọmọ babaláwo ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó yé mi ṣe rí nìyẹn. Hmm. ẹ jọ kí lẹ tún lè sọ fún wa nípa ìwà ẹ àbí nípa bàbá ẹ torí wọ́n sọ pé bàbá rẹ̀ ló kọ́ ẹ̀yin níṣẹ́ ṣé tòótọ́ ni. àní ó bàlá mo ní kí n ṣe bàbá ẹ mo ní ọ̀rẹ́ mi èmi ò kọ́fá lọ́dọ̀ bàbá mi ò gbé lọ́dọ̀ bàbá ẹ láti kọ́fá ìsìn bàbá ẹ lọ̀gá mi o. ọ̀rẹ́ bàbá ẹ ló kọ́ ẹ̀yin níṣẹ́. rárá o rárá o kì í ṣe bàbá rẹ̀ olùwò eh? tọpẹ́ mi ní fáwọtàn mo ti ẹnu eh? eh, orúkọ ẹ ọmọ kan fẹ́ gba orúkọ ẹni yẹn ni lọ́kìn lè ká lè fi clear. abọ́lá bífọ́ fẹ́ tó àtà ni bàbá ẹ̀ ń jẹ́ mm. ẹ tó sì kọ́ èmi ní fáfá níyì àjàní àgbọ̀ngbọ̀n bẹ̀rẹ̀ ní ti gbé ọdún mẹ́wàá mo gbé lọ́dọ̀ ọ̀gá mi. Hmm. mo sọ tó jẹ́ kí àjọṣepọ̀ wà láàrin èmi àti bàbá yẹn ò fiyèsí bóyá ò gbọ́n no mo um, mo ti mo ti clear this torí orúkọ yẹn ni mo fẹ́ get ẹ eh, mo dẹ̀ ti get orúkọ ń sìn hmm. ẹ ṣe. nígbà bàbá ẹ fẹ́ joyè àràbà ọlọ́run lò mí bí instrument láti ran bàbá yẹn lọ́wọ́. Hmm. ó yé mi. ìyẹn ló jẹ́ kí bàbá yẹn fẹ́ràn mi tí mo bá ń lọ ọ̀dọ̀ wọn táwọn náà wá dọ̀yìn tó pa pọ̀ nìyẹn. bọ́ba hmm. bọ́ba gbálà. ó àlàyé ẹ ti yé mi. ó yé mi ó yé mi ẹ jọ bàbá kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ta tó wà nàìjíríà kí ìmọ̀ràn ó lè lè gba <clears throat> àwọn èèyàn wa nípa ẹ̀sìn bílẹ̀ àti ẹ̀sìn kristẹni àti ẹ̀sìn islam. ẹ fẹ́ẹ̀yàn bá tá a bá jẹ́ yorùbá mm-hmm. kò yẹ kí ẹni tó bá jẹ́ yorùbá gbọ́dọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ yorùbá kò sí hmm. nǹkan tó burú tàbí nǹkan tó jẹ́ ìtìjú tí adúláwọ̀ tí ọmọ Yorùbá bá ń ṣẹ̀sìn àbínibí rẹ̀ hmm. Islam mm. Arabic ló ní mm. Abrahamic láti Jerusalem hmm. ló ti mú ẹ̀sùn ti Jésù wá hmm. gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan lọ́lọ́run rán àwọn òjíṣẹ́ sí tán ṣe rán Jésù tán rán Muhammadu bẹ́ẹ̀ náà ni wọ́n rán Ọ̀rúnmìlà sí wa ńlẹ̀ Yorùbá àwọn tí wọ́n á múra kankan kan pé àwọn fẹ́ pa nǹkan gbogbo ẹ̀sìn ló ní gbogbo orílẹ̀-èdè ló ní àṣà ló ní ẹ̀sìn ló ní ìṣe wọn hmm. tọ́lọ̀ ń fi dá wọn hmm. tọ́lọ̀ ń dá wọn bẹ́ẹ̀ ti máa ṣe ni bẹ́ẹ̀ ti máa pè mí nì ìwọ́n ti dandan ká wá impose kan pé Islam nìkan là á máa ṣe hmm. tí wọn bá ṣe ẹ̀sìn òṣàmọ́lẹ̀ Yorùbá àlápèjúwe mọ́ nìyẹn India Chinese wọn ò pa àṣà wọn ò pa ẹ̀sìn wọn rẹ́. Hmm. kí ni ọmọ yorùbá ó sì wá pé à ń fẹ́ pa òòṣà tiwọn rẹ́ nílẹ̀ yorùbá hmm. àìní ìmọ̀ ló máa ń mú àwọn èèyàn máa sọ tí a bá ní ká sọ gbogbo èèyàn ló lóríṣà tó bá pè èèyàn ló lóríṣà kì í ṣe èébú. Hmm. ẹ jọ ṣe lè ṣàlàyé àárín yẹn fún wa sà. èèyàn ni jésù èèyàn ni mọ̀mọ́dù èèyàn ni ọ̀rúnmìlà èèyàn ni ń ẹni tí ìtumọ̀ òrìṣà ẹni tí òrìṣà dá those hmm. that their head make more superior than others àwọn yẹn àwọn tí òrìṣà dá là ń pè lóríṣà hmm. tó bá jẹ́ pé ìlú àfihàn lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ní bá bí Jésù sí òrìṣà là á máa pè hmm. tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ní bí Muhammadu sí òrìṣà là á máa pè ẹni tó gbọ́n tó gbọ́n ni wọ́n ń bọ èèyàn ní dòrìṣà. Hmm. tí àwọn muslim bá ń bú àwọn bàbá wọn hmm. wọ́n ń bọ òrìṣà wọ́n ń ṣe òkúta tí wọ́n ń lọ rèé forí kàn ní ilẹ̀ arabic tẹ́ ń lọ lọ́dọọdún ṣé ìṣe ṣé ìṣòrìṣà. Hmm ok kí la lè pè ní ẹ̀sìn nílẹ̀ yorùbá sà ṣé ṣé bíbọ èṣù àti ṣàngó ògún yẹn ṣé ìyẹn la lè pè ní ẹ̀sìn nílẹ̀ yorùbá ni àbí kì í ṣe ẹ̀sìn kì í ṣe pé bóyá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń bọ àbí wọ́n ń bọ wọ́n ni. gbogbo ọlọ́run gbogbo orílẹ̀-èdè lọ́lọ́run fún ní nǹkan tẹ́ ebi london lọ́lọ́ wà. bẹ́ẹ̀ni. nígbà wọn fẹ́ jẹ oyè tí jẹ ń jò ní ṣé tẹ́ni láti eight years ni eh, wọ́n ti ń ṣe coronation bẹ́ẹ̀ bàtọ́ fẹ́ ṣe coronation King eh, Charles. Hmm. Eh, ṣé ṣé kìí ṣe ẹ̀sìn wọn nìyẹn. ara ara àṣà wọn even ìgbà tí wọ́n tí ìyá rẹ̀ kú gan pàápàá wọ́n fa ẹran ògúnfe kan tó ń fa káàkiri gbogbo ìlú. so tí táwa bá wá tẹ bá wá ṣèyún lẹ Yorùbá ẹ ni wọn tẹ bá wá ṣèyún lẹ Yorùbá àwọn tẹ ẹ dàbí wọn nu wọn àwọn tẹ́ ẹ gba ẹ̀sìn wọn nu wọn hmm. àwọn ọ̀pọ̀ ọ̀pá tí wọ́n rẹ́ o hmm. nígbà ìyá tó jẹ ọba ìkú ó lọ sùn tí níbi tó kù rẹ̀ wà